bismillahirrahmanirrahim dr praise on the beat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ògùn wa tán. lọ́la kó báyà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó báyà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ewé á ewé ń jẹ́. àwọn olórí bá bọ́ sóhun mi lòdì gbọ́. ewé ń jẹ́. asọ̀hírù àbàtínú ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyọ́ ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. orúkọ mìíràn ni eh, ọlátìbóyè mùtíù tí ayé mọ̀ sí oúnjẹ ẹ̀rí lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò táwọn kan kéékèèké báyìí ẹ̀rí ọlọ́run fi àṣẹ ó dẹ̀ fi agbára sára ewé kọ̀ọ̀kan àmọ́ bí olúkálùkù bá ṣe lò ó náà ni yóò fi lọ jábọ̀ lọ́dọ̀ ọlọ́run ìwọ tó lò ó sí ọ̀nà tí ò da ìwọ tó lò sọ́nà tó da ìyókù ó di ọ̀dọ̀ ọlọ́run ẹ wá rí èyí tí a lò tí a fi ní bọ́ọ̀lù dáadáa ọlọ́mọ jẹ́ ká máa lò èyí tí a lò tá a rí ojú rere ọlọ́run òní kí ọlọ́run jẹ́ kí a máa lò torí òun náà ló dá ó dẹ̀ fi agbára sí àṣẹ ọlọ́run ni ewé fi ń jẹ́ láìsí àṣẹ ọlọ́run lára ewé kò sí bàbá yálàyà ẹnì kankan tó lè pe nǹkan kan sí ewé náà tí ewé náà fi jẹ àyàfi tí ọlọ́run ò bá jẹ ọlọ́run mọ́ lókun torí pé ọlọ́run ọba ló dá gbogbo nǹkan tó sì fi àṣẹ sí gbogbo nǹkan tó dá ẹ wá léyìí tí a mú wálé nìyó náà ni ewé kan tí a mọ̀ sí ewé pátámọ́ mo lè rí tí ó ń display ojú screen yìí ewé pátámọ́ ẹ òun náà là ń pè é ewé pátámọ́ là ń pè é ẹ rí ewé yìí at the same time wọ́n tún máa ń lò fún nǹkan burúkú sọ̀rọ̀ mi yé nǹkan burúkú tó ti máa fi ń lò fún ó pọ̀ ju èyí tó ń lò fún tó da lọ níjọ́ tí mo bá nù wípé bí a ṣe máa fi ń àtúrátì ọmọ obìnrin àbọ́kùnrin ó yà mí lẹ́nu pé gbogbo kínní bí kò máa fi ṣe nǹkan kà ó ní wọ́n sábà fi ewé sí àmọ́ wọ́n ní ewé kan tẹ̀ yẹn two oh one igba àtẹyọ kan oògùn ní ewé kọ̀ọ̀kan wò àyàfi èyí tí ò bá mọ̀ èyí tó bá mọ̀ náà ló mọ̀ ọ́ èyí tèmi sọ lẹ́nu tí ẹlòmíì bá tún gba ewé mu á tún fi ṣe nǹkan mìíràn tó fi yàtọ̀ sí èyí tí mo sọ yìí bẹ́ẹ̀ ni ṣẹ́rí ewé yìí a kì í ra lọ́jà a kì í ra gbígbé a sì kì í ra ti ọjọ́ kejì tí a bá ti rí ní àdúgbò wa bí mo ti ṣàlàyé ewé yìí rí ewé tá a bá ti fọwọ́ kàn ó máa ń ó máa ń ó máa ń rọ tó bá tó tó ṣẹ́jú méjì kan a tún jí padà sọ̀rọ̀ mi yé a tún jí padà ẹ̀ẹ́ náà ni à ń pè ní ewé patamọ́ ṣé níwèé tá a bá ti wá dé ìdí ẹ̀ tá a bá ti rí ẹ jẹ́ ká fọwọ́ kàn tá a bá ti fọwọ́ kàn ewé yìí máa ó máa rọ tó bá ti wá rọ ẹ jẹ́ kí a lórí nǹkan tá a fẹ́ ṣe fún bóyá obìnrin la fẹ́ fi kí àwọn obìnrin kan máa nífẹ̀ẹ́ wa ni o bóyá àwọn tó ń wá ìyàwó tàbí àwọn tó ń wọkọ tàbí ó ti fẹ́ fi máa fi oní businessman ni ẹ o fẹ́ lò generally pé ta ọkùnrin o àtobìnrin o kan máa yọnu sí mi tá a bá ti wá dàníyàn yẹn tán ẹ jẹ́ ká já ìwọ̀nba tá a bá lè jánu ewé yẹn ṣe mọ̀ pé lẹ́yìn ìgbà tí a bá ti fi ọwọ́ kan tó bá ti rọ tá a bá ti fọwọ́ kan tó bá ti rọ ẹ jẹ́ kí a já sọ̀rọ̀ mi ti yé tá a bá ti wá já tá a bá ti dàníyàn náà dájà ẹ jẹ́ ká gún ẹ jẹ́ ká ra lọ́fíńdà tá a mọ̀ sí seven seven seven seven àwọn tí wọ́n máa ń ta tùràrí tó máa ń ta incense incense tó máa ń ta àwọn colours candle yẹn tó ń ta àwọn nǹkan spiritual materials yẹn tí a bá dọ́dọ̀ wọn a máa rí seven seven seven seven eh, spiritual perfume or define tabasa ti rí iye wọn kọ seven seven seven mẹ́rin náà kọ sí lára ẹ jẹ́ ká rà tábà ti wá rà délé ewé yìí ẹ ká gún tábà ti gún ẹ ká dà sínú perfume yẹn tábà ti dà sínú perfume yẹn ẹ wá jẹ́ ká dè ká gbé pamọ́ fún ọjọ́ méje ṣé wá lẹ́yìn ọjọ́ kejì tábà ti fẹ́ lò lẹ́yìn tábà ti wẹ̀ tán ẹ jẹ́ ká máa fi pa ara ká máa fi pa ọwọ́ tàbí ká máa fi pa ojú tàbí ká fi pa gbọra délé ẹ dákun ẹ má torí pé mo sọ pé ó máa ń attract ọkùnrin tàbí máa ń attract obìnrin káwa máa kàn sí ojú as eye drop kò í ṣe bẹ́ẹ̀ la ṣe máa ń lo èdè ká fi pa ara láti òkè délẹ̀ ni tàbí ká fi pa ojú ká fi pa ọwọ́ pàápàá jùlọ àwa tí a jẹ́ pé a fẹ́ lọ bá ẹnìkan sọ̀rọ̀ tí a sì mọ̀ pé ẹni yìí kò kò yí sí láti bá sọ̀rọ̀ tàbí a sì rí pé à ẹ à ń lọ fún interview kan ni ẹ jẹ́ ká fi kíní ká fi para agbára ọlọ́run àárí àánú ọlọ́run nígbà tí Eh, a bá tàbí tá a bá débẹ̀ lágbára ọlọ́run ẹ wo èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín tó bá yẹ pé ìtì amúwálé ni tó bá yẹ kó wà nǹkan tẹ̀ wọn àtẹ̀lẹ̀ tì rí ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́nà kan mi ta ti ṣàtẹ̀yìn láti ṣe torí pé ètì àti ìṣe ó pọ̀ ju ètì àti ṣe lọ. tí ẹ bá wá rí pé fídíò yìí ó mìtì nǹkan tẹ̀ wọn àtẹ̀lẹ̀ ti pàdé mi báyìí ẹ gbìyànjú kẹ́ like ẹ comment àwa tí a bá ti subscribe ẹ jẹ́ kí a subscribe kí a bá lè máa tí a tún máa máa post lẹ́yìn eléyìí èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátibóyè báyé mọ̀ sí ewu ń jẹ́ ó dàbọ̀. Lọ́la kó báyà ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó báyà ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ní ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olè mi dábọ̀ sóhun mi lò jáde àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kú ọlọ́run ọba èwe ń jẹ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọ̀jà ṣe ti gbọ́ ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdàlù bẹ́ẹ̀ èwe èwe ń jẹ lẹ́yìn ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé.